sóríire. bàbá ọkọ àgbàdo ọkọ àṣoríire ẹtìyàwó ẹtìyàwó wà muhammad sallallahu alayhi wa sallam mo bá bàbá wa bàbá wa ààrẹ mùsùlùmí ti ìlú mọdẹ́kẹ́ mo bá wọn dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìtí ọlọ́run tó ní kó ṣojú ẹ̀mí wọn àbáwọ̀ abdulaziz abimbola ọ̀làdúnjọyè mo bá wọn dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run